alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulil amin nabiyina muhammad wa ala alihi wa ashabihi ajma'in adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anabiwa muhammad àlékún ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọlọ́run bá ní ṣe fún anabiwa muhammad náà àti gbogbo àwọn ará ilé rẹ̀ lápapọ̀ lónìí lágbára ọlọ́run ọba ọ̀rọ̀ nípa tayammum ìyẹn ìmára eléèpẹ̀ òní a máa ṣe àlàyé nípa rẹ̀ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó ti ré kọjá a bára wa sọ̀rọ̀ nípa àlùwàlá ní ṣíṣe omi làá fi ṣe àlùwàlá ìwẹ̀ tó jẹ́ ìwẹ̀ ọ̀ranyàn náà omi náà làá lò láti fi ṣe àwọn àkókò kan bẹ tó ṣe pé ẹ̀dá ò fẹ́ kírun tí ò ní rómi látàrí pé ó wà nírìn àjò àbí lùbí tó tiẹ̀ wà owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kò tó nǹkan tó bá ní kó wọn ra omi láti fi ṣe àlùwàlá tàbí láti fi wẹ ìwẹ̀ jẹ́nàbà ó ṣeé ṣe kébi ọ̀pá nírú ìṣesí báyìí àbótú tiẹ̀ mú tó lágbára pọ̀ téèyàn ò lè fi omi kanra àbọ̀yẹ́ ńlọ́mú abẹ́rẹ́ èèyàn ní òtí ẹ̀ lé tára ọ̀dá èèyàn sì fẹ́ kírun fọlọ́wọ́n bóyá onítọ̀hún ó ní jẹ́nàbà lára kí wàá lo onítọ̀hún kí ni ó ṣe ṣé yóò dákẹ́ yóò máa wò ni tí ó fi rómi àbí ọ̀nà àbáyọ míì ó tiẹ̀ ń bẹ. ọ̀nà àbáyọ ètí ń bẹ yìí ó ń la pè ní àtàyámàm eléyìí jẹ́ nǹkan ẹyọ kan náà nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ṣà ètí ń bẹ fún ẹ̀sìn Islam yẹn ni wípé bọ́ọ̀ bá rómi tó fi jọ́sìn fọlọ́run nǹkan míì náà tó ń bẹ tó ṣe pé yóò máa jẹ́ arọ́pò fún omi tayamam òní tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí tá bá fẹ́ sọ nípa tayammum a sọ nípa kíni tí ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfa kí lè rí lórí pa lè ṣe tayammum torí kí lọ́lọ́run bá subhanahu wa ta'ala tàbí tí Islam tó fi gbé e kalẹ̀ fún wa pé a lè ṣe tayammum ìgbà wo là á ṣe bó là á ṣe ṣe tayammum náà àwọn nǹkan wo lọ́jọ́ ràn yàn níbi tayammum àwọn nǹkan wo ń ló sì bàjẹ́ eléyìí àtàwọn nǹkan míì tó tún ṣe kókó ṣe kókó òní àmọ́ gbéyẹ̀wò níjẹ̀kọ̀ tòní ẹjẹ́ abẹ́ látòrí ti ń jẹ́ àtàyámàm lọ́dọ̀ àwọn àfáà onífíkìw bó tilẹ̀ jẹ́ pé àtàyámàm lọ́dọ̀ àwọn àfáà elédè alkosdo èròǹgbà òní ń jẹ́ àtàyámàm ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfáà onífíkìw wọ́n ní ti ń jẹ́ bẹ́ẹ̀ ni masihul wajihi waliyadain bisaidi tọ́hìrì bíkọ́sìdì tọ́hárọ̀ ó ní ká fi ọwọ́ pa ojú ẹni àti ọwọ́ ẹni méjèèjì pẹ̀lú yèèpẹ̀ tọ́mọ́ àbí nǹkan míì tó tún wà láàyè yèèpẹ̀ bíkọ́sìdì tọ́hárọ̀ á fọ́ pa ojú àtọwọ́ méjèèjì pẹ̀lú àníyàn pé a fi ń mára kùnbì ẹ̀gbin ìdájọ́ tayamam tayamam dandan òní ká ṣe táyà máa mu o ní gbogbo ìgbà tá a bá ti lè rí okùnfà kan nínú àwọn okùnfà èyí tí ó sọ ṣíṣe táyà máa mu di ẹ̀tọ́ fúnni bí alátàrí pé àárọ̀ mi tá a lè fi ṣe àlùwàlá ni àìbẹ́ẹ̀ tiẹ̀ kọ́ owó ẹ̀ tí wọ́n kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ a sì fẹ́ ṣe ìjọsìn fọlọ́wọ́n ọba gbogbo àwọn àsìkò yìí ńlá láǹfààní láti ṣe táyà máa mu ẹ̀rí lórí táyà máa mu ṣíṣe nínú suratul maida ayé ẹlẹ́ẹ̀kẹfà èyí tọ́lọ́wọ́n bá tó ti bá ní sọ̀rọ̀ nípa àlùwàlá ní ṣíṣe àtiwẹ̀ jẹ́nẹ́bà ní wíwẹ̀ ọlọ́run sọnù ayé náà pé falam tajidu ma'a fatayammamu sa'idan tayyiba famsahu biwujuhikum wa aydikum minhu ọlọ́run lẹ́yìn tẹ́ jẹ́ onígbàgbọ́ òdodo tó bá ṣe pé ẹ dé láti ilé ìgbọ̀nsẹ̀ àyè bẹ́ẹ̀ kọ́ ẹni jẹ́nẹ́bà lára ẹ wá rómi èyí tẹ́ fi ṣe ìmára fatayamamu ìtẹ́ṣe ni pé tayamam ńlẹ́ ṣe tayamamu sa'idan tayyiba ìmára eléèpẹ̀ èèpẹ̀ tọ́mọ́ yóò máa wà nípò omi èyí tọ́mọ́ ọlọ́run ní fi ṣe tayamam bó la wá ṣe é famsahu bi wujuhikum ọlọ́run ní ẹ pa àwọn ojú yín wa aydiyakum minhu bákan náà ọwọ́ yín láti bi yèèpẹ̀ yẹn ni wípé àáyà yìí ó ń tọ́ka sí wípé ká ṣe tayamam bóyá a fẹ́ ṣe àlùwàlá àrómiṣe àbá tiẹ̀ dáràn ìwé ọ̀ràn yẹn kan tá a wà láǹfààní láti láti fi omi láti fi wẹ̀ àbá tiẹ̀ rómi ṣùgbọ́n fún ìlera kan àbómi àìlera kan àbómi àláǹfààní láti ṣe ìmára olómi tayamam òní á lò nínú hadith etí Imam Bukhari tí ó gbà wá òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé u'titu khamsan lam yu'tahunna ahadun qabli nusirtu birru'bi bimasirati shahrin wa ju'ilat liya al-ardu masjidan wa tahura òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé àwọn nǹkan kan bẹ Ọlọ́run fi pọ́n àwọn nǹkan márùn kan ọlọ́run fi fún mi léyìí tó ṣe wípé lam yu'tahunna ahadun qabli ọlọ́run bò fi àwọn nǹkan márààrún ọ̀hún kò fún ẹnì kankan nínú àwọn ànábì ọlọ́run tí wọ́n ti ṣíwájú mi. nǹkan àkọ́kọ́ nusirtu birru'bi ẹ̀rù jẹjẹ ọlọ́run fi ṣe ìkúnlọ́wọ́ fún mi yẹn ni pé tani bá fẹ́ lọ gbógun ti àwọn ọ̀tá tó bá kù bí ìwọ̀n bíi oṣù kan tánibí ọlọ báwọn ọ̀tá lẹ́rù jẹjẹ ìní ò ti dé báwọn wọn ò ní máa gbáwo láti ẹ̀dá ọ̀run láásí má nǹkan aláwọ̀kọ́ nù yẹn ni pé kọ́ta ọ máa bẹ̀rù ẹni láì tí ìdọ́dọ̀ rẹ̀ níwọ̀n bá bí oṣù kan téèyàn ọ̀dọ́dọ̀ ta ọlọ́run fi ran ànábì lọ́wọ́ nǹkan lẹ́ẹ̀kejì wọ́jọ́rin láti yàrá àrùndó masjidan wa tahura ilẹ̀ yìí ọlọ́run bá ṣe ní masalasi fún mi bákan náà ó sì ṣe ní nǹkan àmára ọlọ́run bá ṣe ilẹ̀ ó ṣe fún mi fàáyùmá rọ́jòló mi ummati èyíkéyìí nínú àlèhùmá mi ọkùnrin ni obìnrin ni àdàràkàtì sọ̀dá tásìkò ọ̀run tó débà tí ò wá rómi tí ó fi ṣe àlùwàlá fàlì yòsọ́lì lóye pẹ́ kó o fi ṣe táyà mọ́mù kó o sì kírun lórí ilẹ̀ gbogbo ilẹ̀ pátá ààyè tó má ni fún mùsùlùmí láti lè bàa fi kí ìrun lóògbà tí ò bá ti sí ẹ̀gbin níbẹ̀ àyà yìí àti hadith tá a gbọ́ tán ní ìsìn méjèèjì ń sọ pé ọtọ̀ súnà ọba òfin ọlọ́run ọba ọba mu kéèyàn ó ṣe ìmára eléèpẹ̀ ní gbogbo ìgbà tí a bá ti bùkátà sí láti ṣe bẹ́ẹ̀ látàrí parí okùnfà kan nínú àwọn okùnfà èyí tí máa ń sọ ìmára eléèpẹ̀ di ẹ̀tọ́ tàbí tí máa ń sọ di dandan léèyàn lórí. alihikma mi mashru'iyyati tayammum ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́mbà ní ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí àbí nǹkan báyìí ẹ má ṣe é ó ní ti torí tọ́lọ́mbà fi sọ pé ká ṣe é tàbí tó fi sọ wípé ká má ṣe é. mùsùlùmí ojú ọ̀ràn yẹn mùsùlùmí ni pé tí wọ́n ti lọ́lọ́ ní a ṣe báyìí kò gbọ́dọ̀ tún bojú ẹ̀yìn kankan mọ́ kó yá máa ṣe nǹkan kó máa ṣe lọ ni. ọmọ tìtorí o kò má tìtorí o ọmọdé pàtàkì tí a fi ní kó ṣe bẹ́ẹ̀ àbí ọ̀mọ́ mùsùlùmí ọgbọ́dọ̀ máa ṣe ntọ́lọ́n bá ti pa láṣẹ ṣùgbọ́n nípa tayammum àwọn àfáà wa ronú sí wọ́n rí i pé ó láwọn àdí pàtàkì bíi mélòó kan tọ́lọ́n fi sọ pé ká ṣe tayammum nǹkan àkọ́kọ́ àtàyèsírò àlà ummati Muhammad ọlọ́run fẹ́ fi ṣe ìdẹ̀rùn ìdẹ̀kùn fáwọn tá jẹ́ ẹlẹ́sìn Islam ìyẹn àwọn tá jẹ́ ìjọ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ti gbogbo tí ọba kó wa sí yọ yọ ọlọ́run lòun ò ṣe lófin fún wa àwọn ẹrù wúwo àwọn iṣẹ́ ìjọsìn tó ní wàhálà nínú lè tọ́lọ́run ọba tó ṣe lófin fáwọn àlìhùmà tí wọ́n ti ré kọjá ọlọ́run ọba ká kúrò ó ṣe ẹ̀dẹ̀ fáwọn ìjọ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìdẹ̀kùn bẹ níbi kéèyàn ṣe táyà mọ́m ìkíní lábala ṣíṣe rẹ̀ wàhálà téèyàn ó ṣe ń bẹ̀ kò tó ètéèyàn ó ṣe níbi àlùwàlá ìdẹ̀kùn kan òǹlẹ́lẹ́yìí òun náà ni ó jẹ́ ìdí ẹlẹ́ẹ̀kejì tọ́nà ọba subhanahu wa ta'ala tó fi gbé táyà mọ́m kalẹ̀ fún wa òní dáfọ̀n dọ́rari alẹ́dẹ̀kọ̀dìyà sọlúbi sàmìlélmà ìnira ewu èyí tó lè jẹ jáde látàrí wípé èèyàn lo omi lásìkò tó ṣe wípé ara èèyàn ọ̀yá tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ara yá ṣùgbọ́n òtútù ọ̀lágbára pọ̀ ọ̀yẹ́hùn ọ̀lágbára pọ̀ hmm. bí yẹn bá ní kéèyàn sálùwàlà tàbí kéèyàn wẹ̀wẹ̀ jánábà ó ṣeé ṣe kéèyàn bára rẹ̀ níbi tí kò lérò kílì yọ̀ mọ́ba wá ṣẹlẹ̀ dáfọ̀n dọ́ra ọlọ́run wá yọ̀ǹda fún wa oníkàṣe táyà mẹ́m kó lè bá a mú ìnira aburú kó lè bá a ti kúrò lójú ọ̀nà fáwọn àtàjẹ ẹlẹ́sìn Islam ìdí ẹlẹ́ẹ̀kejì nu tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó fi gbé táyà mẹ́m kalẹ̀ fún ẹlẹ́sìn Islam ìdí ẹlẹ́ẹ̀kẹta dàwámù sílati bil ibada ká lè bá a láǹfààní láti máa tẹ̀síwájú níbi ìjọsìn èyí tá à ń ṣe fọlọ́n wàá dàmìlẹ̀ nkìtọ́ kọ́mọ̀jẹ̀ pé omi táàrí tá a ni ò ní jẹ́ àṣẹ náfìlà omi táàrí tá a fi ṣàlùwàlá à ń bẹ Mẹ́kà kò já láǹfààní láti ṣe tọ́wáf omi táàrí tá a fi ṣàlùwàlá kò já lè ṣe tìláwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìjọsìn kó lè bàjẹ́ pé a máa bá ìjọsìn wa lọ láì ní dáwọ́ dúró rárá láì ní sí nǹkan kan tí ó di a ìdí nìyí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fi ṣe tayammum tó fi ṣe lófin fún ẹlẹ́sìn Islam tó bá rí bẹ́ẹ̀ a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá tó ṣe Ànábì wa rahmatan lil alamin tó ṣe níkẹ́ fún gbogbo àgbáńláyé ní pàtàkì jùlọ àwọn tá a jẹ́ ẹlẹ́sìn Islam ìbéèrè míì tún wá ni pé mata yusra tayammum ṣé gbogbo àná láti tayammum bì ìmára ilé ìpẹ́ ṣé gbogbo ìgbà la ṣe àrómi o àrómi o àbùkátà sí o àbùkátà sí o rárá o kò rí bẹ́ẹ̀ o àwọn àsìkò kan bẹ lẹ́yìn tó ṣe pé aláǹfààní láti ṣe táyà mọ́m nínú àwọn àsìkò èyí tá a lè ṣe àyìndá ádámì wujudil ma nígbà tá a bá wá omi tá a fi ṣe àlùwàlá àbá tiẹ̀ ní jẹ́nẹ́bà lára àtọ́jáde lára wa àwa fẹ́ wẹ̀ àti àwọ̀ omi wá wá wá wá àrómi nígbà tá a bá ṣe àfẹ́kù omi tá a fi ṣe àlùwàlá àbí tá a fi wẹ̀ aláǹfààní láti ṣe tayamam nínú aya al-Qur'an nínú suratul ida aya ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́run ní falam tajidu ma'a fatayamamu sa'idan tayyiba ẹni pé tí a jẹ́ lẹ́sìn Islam gbogbo ìgbà tẹ́ ẹ bá ti rí omi tẹ́ ẹ ṣàfẹ́kù omi tẹ́ ẹ fi wẹ ìwẹ̀ ọ̀ranyàn àbí tẹ́ ẹ fi ṣe àlùwàlá ẹ má káwọ́ gbéra ẹ ṣe tayamam ìmára ilé pẹ̀ ẹ máa bá ìjọsìn yín ẹ máa bá lọ. yẹn ni pé ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n gbé tayamam kalẹ̀ fún wa a lè ṣe tayamam nígbà tá a bá rí omi èyí tí a fi ṣe àlùwàlá àsìkò ẹlẹ́ẹ̀kejì tá a tún lè ṣe tayamam àyìndàlà àjèjì ànìsàmìmálẹ̀lmá arómi tá a lè fi ṣe àlùwàlá ṣùgbọ́n akágara àlàǹfààní láti lo omi ara èèyàn ọkọ̀ omi látàrí pé ara rẹ̀ ọ̀dá fún àmódi kan àbómi níjókòó yìí abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala gbogbo àwọn tó ṣe pé wọ́n ń bẹ nídùbúlẹ̀ àìsàn ọlọ́mọ ni fún wọn ní àlàáfíà ara tó péye o ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́mọ má fi san ara wa má fi dè wá mọ́lẹ̀ yẹn nípa aláǹfààní láti ṣe táyà máàmù nígbà tá a bá kágara láti lomi kódà kéèyàn rómi lóògbà tó bá ti pé ara èèyàn ọ̀yá èèyàn láǹfààní láti lo omi àbẹ́ẹ̀ tiẹ̀ kọ́ èèyàn ti dàgbà débi pé ó ti darúgbó débi pé láàyè sẹ̀tìrán ilẹ̀ haraka kò lè ti bí ìbọ́sọ̀n kò sí rẹ́nì kankan tí ó bá bomi tí ó ti fi sàlùwàlá àsìkò oorun ó sì ti wọlé kódà àsìkò oorun ó ti fẹ́ máa jáde lọ nírú ìṣesí báwọn èèyàn láǹfààní láti ṣe táyà máa lọ́la àwọn àsìkò tá a tún lè ṣe táyà máa bákan náà tí wọ́n sọ fún wa pé tọ̀ omi ń bẹ láàyè bíi báyìí ààyè ibi tí wọ́n sọ pé omi ń bẹ òun bóyá àwọn dánadànà kan wọ́n ń bẹ ń bẹ àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ẹranko burúkú tó lè ṣèyàn ní jàǹbá tó lè ṣèyàn ní sùtá àbí tó lè panijẹ ọ̀n bẹ ń bẹ tíyàn ti ráàrí dájú eléyìn tó bá ti lè dàbáhùn má wulẹ̀ ṣera rẹ léṣe o má wulẹ̀ para rẹ o wàlá taqtulu anfusakum ẹ má gbẹ̀mí ara yín o má para rẹ o má ṣàfọ́fà o sọ nírú ṣe síbàwọn èèyàn ọ̀rá ṣe táyà máàmù ẹ̀sìn Islam ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn Islam ẹ̀sìn tí ò ní pákáleke ìnira nínú òní Islam ònlọ́jẹ́ àtúmọ̀ṣe táyà máa ń bá kan náà ní ìwà tó bá ṣe pé bóyá aró mi a sì lágbára láti lò ṣùgbọ́n omi wọn kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ bí alápèjúwe àyè ibi táwa wà bíi owó bíi náírà márùn òní àfi ń ta pure water ń bẹ̀ ìlú bí táwa sì rìn àjò lọ bí abiyọ́ndé náírà ní ń ta pure water ẹyọ kan sò ní ròṣe sí arìnrìn àjò sí ni ọ́ ọmọ ìgbà tó dé èló gan ló ti ẹ̀mú dání gan so nírò ṣe sí báwọn ìgbàláàyè ń bẹ fún wa a lè ṣe tayamam yẹn ni pé tayamam kì í ṣe gbogbo náà láti ṣe so gbogbo àtàbá ti lè rí ìkànnà àwọn okùnfà tó lè jẹ́ kéèyàn ṣe tayamam aláǹfààní láti ṣe o yẹn ni pé ndàkọ́ọ̀fì dọ́ra rí bisamalilma gbogbo àtàbá ti lè ń páyà pé hey tí n bá lọ lo táyà mọ́ọ̀mù tí n bá lọ ṣe omi tí mi ì sàlùwàlá sẹ́nira ò ní dé àárẹ̀ tó mú mi yìí sí òtún ní gbódógbọ́lọ́ sáàárẹ̀ yìí sí òní pẹ́ kó tó di pé yóò san so nírú ìṣesí báyẹn táyà máàmù òní afẹ́ kí a ṣe má lo omi má ṣe ra rẹ̀ ní léṣe bó la ṣe wá ṣe táyà máàmù náà bá a ṣe ṣe táyà máàmù àyẹ̀dẹ̀rẹ̀bà tọ̀rọ̀ bìyàdẹ́yìn dọ́rọ̀bàtàn wàhídà ọwọ́ èèyàn báyìí ọwọ́ méjèèjì àtẹ́lẹwọ́ méjèèjì a fi lé orí iyèpẹ̀ báyìí a fi janlẹ̀ báyìí lẹ́ẹ̀kan ọ̀tán kótó dípọ̀ wàá dàdé ojú ọ̀dà kí n ọ̀ra gbọ̀n pẹ́pẹ́pẹ́ kọ́ má jẹ́ pé bọ́yá àwọn òkúta kéékèèké kan ó ti ń bẹ̀ ń bẹ̀ léyìí tó ṣe pé yóò wá hani lójú wọ́n fẹ́ kí n ọ̀ra gbọ̀n ọwọ́ pẹ́pẹ́pẹ́ kótó dípọ̀ yóò fọ ọ̀ra ojú tàbí tó yóò fi ọwọ́ pa ọwọ́ summa yamsahu wajhahu bihima maratan wahida lẹ́yìn tá a bá ṣe léyìn tán tá a gbọ́n ọwọ́ tán a wà fọwọ́ méjèèjì hàn a fi pa ojú wa lẹ́ẹ̀kan tọmọ yamsahu dọ́ọ̀hìrọ̀ kàfáì yamsahu dọ́ọ̀hìrọ̀ àlìyómìnà bíbá àtẹnìlẹ̀ yóò sọ̀rọ̀ lẹ́yìn tá a bá pa ojú tán a wà gbé àtẹ́lẹwọ́ wa òsì a gbé lórí ọ̀tún a fi pa òde òde ọwọ́ ọ̀tún bẹ́ẹ̀ náà lágbọ̀wọ́ ọ̀tún àtẹ́lẹwọ́ wa inú ọwọ́ wa ọ̀tún á gbé lórí ẹ̀yìn òsì débi ọrùn ọwọ́ bàbá ti ṣe báwọn tẹ́ àmàm ó ti dúró eléyìí jẹ́ àlàyé nípa bó ni a ṣe ṣe táyà àmàm nínú hadith òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam dọ́là bàbí kàfẹ́yìlì àrùdọ̀ wọn lànà bí gbé ọwọ́ rẹ̀ méjèèjì ó gbé lórí ilẹ̀ wà nafakha fihima ó sì ra fátẹ́gùn sí kó máa jẹ́ pé bọ́yá òkúta ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ thumma masaha bihima wajhahu wa kaffayhi lẹ́yìn náà ó fọwọ́ méjèèjì náà ìpa ojú lẹ́yìn náà ó fi pa ọwọ́ rẹ̀ kìíní kejì tá bá fẹ́ ṣe táyà máa àwọn nǹkan wo lọ́jọ́ ọ̀ràn àyàn lọ́jẹ́ dandan láti ṣe níbi táyà máa ìkíní àníyà èròǹgbà kò gbọdọ̀ má wáyé èròǹgbà rè wá ni àwọn kan náà wọn àfa wọn ni èròǹgbà wípé a fẹ́ sọ ìrun tó jẹ́ èèwọ̀ torí pààrọ̀ mi táyì ṣe mọ́ra a fẹ́ sọ dẹ̀tọ́ àwọn kan tẹ̀sí pé bẹ́ẹ̀ kọ́ wọn bí kò sí wípé ẹ̀gbin tí ń bẹ lára wa ńlá fẹ́ fi táyà máa ńlá fẹ́ fi mú kúrò. nǹkan lẹ́ẹ̀kejì tó jẹ́ dandan mas'ul wajhi oníkéèyàn fọ́ pa ojú ìkẹta mas'ul kafain ọ̀wà méjèèjì kárípa àfọwọ́ pa ẹlẹ́ẹ̀kẹrin nínú tọ́jọ́ náà yàn at-tartib oníkàtó lera wọn bọ́lọ̀ ń gan ṣe bá ní tó nínú alukur'an famsahu bi wujuhikum wa aydikum ojú láàkọ́ pa kó tó di pé a pàwọ̀ wà méjèèjì ẹlẹ́ẹ̀karùn-ún alimuwalat fayamsahu aliyadain bada masayil wajihi mubasharatan ẹni pé a tara ṣe a ní jẹ́ kí àsìkò tó jágùn a ní jẹ́ wà láàrin gbàtà fi ọwọ́ pa ojú àti gbàtà fi ọwọ́ pa ọwọ́ wa méjèèjì àwọn nǹkan márààrún yìí ńlọ́jí ọ̀ranyàn fún wa níbi táyà máàmù àwọn nǹkan wo ló wà lè jẹ́ kí táyà máàmù kó bàjẹ́ nǹkan àkọ́kọ́ oni ní wujudul ma ẹni tó ṣe táyà mam ìmára eléèpẹ̀ látàrí wípé kò rómi ilé ṣe táyà mam lè ṣì mára eléèpẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn lọ́wọ́ gbọ́ pé tọ̀ omi ti dé o wọ́n ti rómi o irú ẹni báwọn dandan oníkọ́yà tètè lọ lómi láti fi ṣe àlùwàlá à ń padà bọ̀ wá síbi àwọn ìdájọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tó lè jẹ mọ́ àárín. nkẹ́lẹ́ kejì huduthu naqidin min nawaqidil wudu tábà ti lè rí kan nínú àwọn nǹkan tó ṣe wípé máa ń bani lálùwàlà jẹ́ bẹ́ẹ̀ tó ṣe táyà márùn lẹ́yìn táyà márùn ó só àbótí ẹ̀ lọ́ọ́ ṣe gbọ̀nsẹ̀ àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ọ lọ́ọ́ ṣẹ̀ yọ ọ́ gbogbo àtàwọn nǹkan wọ̀nyí tó bá ti lè ṣẹlẹ̀ síyàn táyà márùn téèyàn ṣeun ó ti bàjẹ́ nù èèyàn lọ́ọ́ ṣe òmíì ni. ìǹkẹ́lẹ̀ kẹta huduth ma yujibul gusla kal ihtilam ẹni tó ṣe táyà márùn tán ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń yìí máa jẹ́ kí ìwẹ̀ wíwẹ̀ kó di ọ̀ranyàn sọ irú ẹni báwọn bí ọlọ́lá lápẹjù ìpò wọn àtẹ́lẹ̀ àwọn àwọn ìdíjọ ní àṣepọ̀ tẹ́lẹ̀ yìí bá ti lè wáyé tómi bá ti lè jáde àjẹpẹ́rú ẹni báwọn dandan ni kó lọ ṣe táyà máa mú mi. lára iná bákan náà zawalul udhri excuse téèyàn ní àwáwí téèyàn ní okùnfà tọ́fà téèyàn ò fi lè ṣe àlùwàlá olómi tàbí téèyàn ò lè fi fi omi wẹ̀ téèyàn fi ṣe tayamam tí nǹkan bá ti lè kú ò èèyàn gbọ́dọ̀ ṣe tayamam bí alápèjúwe òótù mú ni a fi ń ṣe tayamam òru wá dé nígbà òru ti dẹ́hùn òní ṣe tayamam mọ́ ìwẹ̀ lèyìn ọ̀wẹ̀ àlùwàlá òun lèyìn ó ṣe abẹ́ntára rẹ̀ ọ̀yá oromi tó lè fi ṣe tayamam ṣùgbọ́n ara rẹ̀ ti wá yá lónítọ̀hún òní yóò máa ṣe abẹ́ ń tọ́ lágbára láti lo omi ṣùgbọ́n ẹranko burú kan ọ̀n bẹ lójú ọ̀nà abẹ́nitọ̀ àwọn olùyìn ọ̀pẹ́rẹ́tì lọ́wọ́ má lọ sọ́nà bẹ́ẹ̀ wọn o àsìkò náà sì fẹ́ kọjá lọ́bẹ̀ sí táyà máa lẹ́yìn ọ̀rẹ́yìn làwọn gbọ́ pé tọ̀ wọ́n láwọn olè àwọn ẹlẹ́gìrì wọn ni àti kó ń bẹ̀ ẹranko burúkú yẹn wọ́n ti yanjú ẹ̀ wọ́n ti pa kò sí ń mọ́ yẹnni pé zawa lọlẹ̀ ọ̀hún tẹ̀lé alẹ́bí mi ní ajílẹ̀ ìṣòro àtàyà mọ́m mi mara ni wọ́n náà wí. àwọn tó bá fa kéèyàn o ṣe táyà mọ́m tí nǹkan bá ti lè kú ńbẹ àjẹ́ wípé èèyàn gbọ́dọ̀ wẹ̀ tàbí èèyàn gbọ́dọ̀ lọ ṣe ìmára olómi ìtàmọ̀ sí àlùwàlá díẹ̀ náà àwọn ìdájọ́ ìtọ́jẹ́mọ́ tayamam ìkíní ni pé gbogbo bàtí yẹn bá ti lè ṣe tayamam yẹn ṣe tayamam ẹ̀yọ kan síyàn láǹfààní bí yẹn ṣe tayamam níbi ìran àìlà síyàn lè fi kí asri magribi ìṣáì tálọ̀ lẹ́yìn táyà mọ́mù yẹn tí ó bá bàjẹ́ ǹjẹ́ a lè fi táyà mọ́mù kírun méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ bí. ìdáhùn lórí eléyìí ni wípé irú ìdájọ́ tí ń bẹ fún omi òun náà ní bẹ fún táyà mọ́mù látàrí pé táyà mọ́mù bá dàlù lọ́jẹ́ arọ́pò ńlọ́jẹ́ fún omi gbogbo ń lè ṣe òun náà ní táyà mọ́mù ńlọ lè ṣe bó tilẹ̀ jẹ́ pé arínú àwọn àáfàá àti àsọ wípé ọ̀rọ̀ rí kò lágbára láti gbé ju irun kan àti náfìlà lẹ́yìn rẹ̀ lọ ṣùgbọ́n àwọn àfáà wọn já mọ̀ wípé kò sí ní tó burú tẹ́ àmọ́mọ́ ẹyọ kan ìyẹn lè fi kírun méjì mẹ́ta àti jù bẹ́ẹ̀ lọ lópin ìgbà tí kan náà àwọn mọ̀tìláàtù tayammum tí ó bá ìṣẹ̀lẹ̀ sí ni. nínú àwọn ìdájọ́ tí ó yẹ kí amẹ́nubà ni pé ẹni tó bá ṣe tayammum irú ẹni báwọn ó láǹfààní láti ṣe imam láti ṣíwájú kírun fáwọn tí a ń bẹ lẹ́yìn rẹ̀ tó ṣe wípé àlùwàlá olómi ni làwọn ṣe ó láǹfààní láti síwájú kírun fún wọn látàrí pé àti táyà mọ́m àtàlùwàlá ìmára kan náà òní méjèèjì ńlọ́jẹ́ nínú àwọn ìdájọ́ tó ní pé láyàjọ́sọ táyà mọ́m alàlìjìdáàr èèyàn lẹ́tọ̀ọ́ láti ṣe táyà mọ́m lára ògiri tàbí lórí ìtẹ́ ètò tẹ́lẹ̀ tó fẹ́ fi kírun kọ́ wa gbọ́ wọlé kó ló ṣe táyà mọ́m rárá o kò rí bẹ́ẹ̀ o so èèyàn láti gbìyànjú kéèyàn wá yẹ̀pẹ̀ èyí tó bá mọ́ tàbí yanrìn tàbí eruku tàbí pé ògirun eruku bá ń bẹ ń bẹ so kò sẹ́ni tó burú èèyàn lè fi ṣe tayammum. yasihu iktida'u al-mutawaddi'i bil mutayammimi mọ́sálẹ̀ kan wípé ẹni tó bá ṣe tayammum ó lè síwájú láti kírun fẹ́ni tó ṣe àlùwàlá yẹn ni pé ń tó ṣe àlùwàlá ó lè kọ́sẹ̀ ìmáàmù tó ṣe táyà máàmù kó kírun lẹ́yìn rẹ̀ kí lè rí lórí eléyìí ẹ̀rí eléyìí ni ìkìrọ́rù nàbí sallallahu alayhi wa sallam li amri ibn al-as òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam kò bu ẹnu àtẹ́ lu ti amru ibn al-as tó ṣe kò sọ fún pé mọ̀sí bẹ́ẹ̀ mọ̀ láíláí hina salla bi ashabi nígbà tó léwájú fáwọn èèyàn rẹ̀ àwọn kan náà wọn sàbí àti amru ibn al anabi rán wọn níṣẹ́ ni wọ́n wá fẹ́ kírun Amr ibn As kò lágbára láti fomi ṣe àlùwàlá Tayammum ńlọ wá ṣe ó síwájú wọn ó kírun wọ́n tó lẹ́yìn rẹ̀ wọ́n kírun ìgbà tí wọ́n dọ́dọ̀ ànábì wọ́n fi tó létí pé tọ̀ ìgbà tá àrò mi ṣàlùwàlá Tayammum la ṣe o ẹni tó yìí ṣe Tayammum ńlọ kírun fa àwa kan sì ṣe àlùwàlá ànábì sọ pé ntí à ń ṣe kò sọ pé kò dáa so látàrí báyìí kò sí ní tó burú ẹni tó ṣe àlùwàlá ó lè tò lẹ́yìn ẹni tó ṣe táyà mam láti kírun lẹ́yìn rẹ̀ nínú ẹ̀ náà tún ni wípé ẹni tó bá ṣe táyà mam wà sọ́la nígbò táyà mam tán ńlọ́ba kírun fún mi wọ́n jẹ́dá lè máa kọ́bìlà khuruj al-waqti lẹ́yìn tó kírun tán ní a bá ní wọ́n bá pariwo pé tọ́ omi ti dé omi ti dé omi ti dé o òun sì ti kírun tán tiẹ̀ irú ẹni báwọn la yu'idu salah kò ní í dá ìrun kàkà padà o ìrun ètò kí pẹ̀lú táyà máàmù ọlọ́run ọba ọgbà yóò ṣe ní nǹkan àtẹ̀wọ́gbà so ó ti kírun tiẹ̀ ó ti kírun ṣùgbọ́n tó bá ṣe wípé ó ṣe táyà mọ́m tán àsìkò oorun ó ti ń wọlé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kírun lọ kódà bí wọ́n ti kíra kẹ́lẹ́ kẹta nígbà nítọ́ omi ti dé omi ti dé o irú ẹni báwọn ìrun rẹ̀ ó ti bàjẹ́ yóò jáde ní mọ́ṣáláṣí yóò lọ ṣe táyà yóò lọ ṣe àlùwàlá olómi yóò ṣẹ̀ wá wọ mọ́ṣáláṣí yóò máa kírun lọ fọlọ́run níbàámu sí hadith Abu Sa'id al-Khudri kọ́lọ́mà kọ́ba ní yọ́nú sí i ó ní kharaja rajulan èèyàn méjì kan náà wọn sàbí ànábì wọ́n jáde níjọ́ kan wọ́n ṣe ìrìn àjò lọ ìgbà tásìkò ọ̀run tó wọn ò rómi tí wọ́n fi ṣe àlùwàlá làwọn méjì náà bá ṣe tayammum lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n ti kírun darí ni wọ́n wá padà rí omi nígbà tí wọ́n rómi ẹnìkan náà méjì ó ṣàlùwàlá ìrun tó ti kí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó padà ẹnì kejì òun ò tún rè kò tún rè kí mọ́ ní nígbà mo ti táyà mọ́ mo ti kírun mo ti kírun tèmi náà ìgbọ́n wa dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam dákàrò dáàlì kalẹ̀ nàbí yìí sallallahu alayhi wa sallam pítọ̀ báyìí kàṣà báyìí káwòde kí ni tó wá ṣẹlẹ̀ ni pé anabi sallallahu alayhi wa sallam wa sọ wípé ó sọ fún ẹni tó ṣe àlùwàlá tó sì tún rùn kí ó ní lákàlẹ̀ ajru marratayn ẹ̀ẹ̀mejì ni wọ́n gbà láàdáńtì ẹ̀ ṣùgbọ́n tó ṣe pé táyà mọ́ anabi sọ pé asọ́pta sunna ìlànà òjíṣẹ́ ọlọ́run ọba sọ́lá àdàrẹ́sálà ọlọ́run ti fi ọ́ sí wẹ́kú rẹ̀ ó ṣe wẹ́kú nítòsí ọba sunna ọba dọ́gba so bí yóò ṣe mánu lórí kayamam táàtò fi máa pàdé lórí ìjókòó mi kọ́lọ́mbà subhanahu wa ta'ala kọ́gbà ìbáàdà wa ní ẹ̀sìn fún wa kó ṣe wá lọ́mọ àlùjánà onídẹ̀ra àtàwa àti yín ọlọ́run ò má jẹ́ kí wọ́n ṣàfẹ́kù ẹnì kọ̀ọ̀kan wa nínú ọgbà àlùjánà onídẹ̀ra rabbana atina fid dunya hasana وفي الآخرة حسنة وكنا عذاب النار